uh, أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي النار أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك مسلكه من يوم الدين أما بعد ثقة الإيمان وحديث بالنبي الإسلامية المباركة السلام عليكم ورحمة الله وبركاته أقل قولا وبركاته Onílé Ramadan ó di méjìlélógún, ogún àti méjì nítorí wọ́n ti pé lẹ́yìn ẹ̀rí lọ́pàá àwọn méje ìdílé mẹ́jọ lórí àwọn ìṣúná àmàlẹ́wà Muhammad sọ̀rọ̀ àwọn ìṣúná ìkẹ́ àti ìgbẹ̀jọ́nà bá àmàlẹ́wà Muhammad sọ̀rọ̀ àwọn ìṣúná ọlọ́pàá àwọn ará láti lọ tẹ̀síwájú níwọ̀dé ìlú. Gẹ́gẹ́ bá ti sọ níwọ̀dé àti wípé àwọn ọmọ ayé àtàkùnfàfà ìgbàlẹ̀, àwọn ayé àjọ ìjẹjọ́ ìjẹjọ́ iná ìlú wá. Lánàá, a sọ̀rọ̀ nípa ìmáàmù àpá ọmọ ẹni a máa wá sọ nípa ọ́sùlù nẹ́sù nípa ọmọ ìdí ènìyàn àtẹ̀tọ́nà ọba pàwá pé àgbò ìlẹ̀ ìyẹn bí ìyẹn àwọn ọdún ẹ̀ta nínú àwọn ọba àgbéyẹ̀wò lónìí òun náà ní owó ọmọ òun náà nínú àwọn tó àwọn agbéyàwó lẹ́nu òun náà ní tí ó sùn wọn kájẹ́ ó sùn wọn tí pẹ́rẹ́pẹ́rẹ́ nínú àwọn tó àwọn agbéyàwó lẹ́nu òun náà ní ìwọ̀n tẹ́yìn ọ̀bá ti mọ̀ nípa ẹ̀ kó máa sọ nípa ẹ̀ ó ti tó lọ́wọ́ torí àti ohun tí èèyàn bá fojú gbọ́ àti ohun tí èèyàn bá àwọn bá bẹ̀rẹ̀ òjẹ́ òun náà ní ìmáàmà ìwé ìfà lórílẹ̀ ìmáàmà ìwé ìtàwọn àkókò àwọn kù gbogbo àwọn eléyìí àwọn ní àná tí àdéhùn Muhammad sọ́dọ̀dọ̀ ọ̀dọ̀dọ̀ ti sọ fún arákùnrin tó sọ pé èmi ń ṣe ọlọ́run gbogbo ìjọsìn ló wù mí ṣe gbogbo àtẹ̀tọ́ ọkọ̀ fún mi ní máa tẹ̀lé gbogbo ọkọ̀ fún mi ní ṣùgbọ́n yóò fún níbi wọn Muhammad sọ́lọ́lá àrùsọ́lá ó ní ẹni rí rẹ̀ ìwọ ọmọdé torí ọ̀dọ́ yìí súnmọ́ mi níbi wa kọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́yìn tó kọ̀ lẹ́kọ̀ọ́ tán kọ́ wá sàdúrà ibi àjọ àyíká tó láti látọ̀lẹ́ pé àjọ àyíká wọn ní ilé máa ń dín ìdíje pẹ̀lú wúwúwú tó parí ẹ̀. Yọba jẹ́ àìsàhúnmọ̀ nínú dáńdí òtọ́ ìṣẹ́ pọ́lí bí wà á sí wárúkí òṣèlú rẹ̀. Tí a bá bẹ́ẹ̀ pé ó àforíjì fún níbi ẹ̀sẹ̀ tọ́tẹ̀ ti bá wa mọ́ ẹ̀ ní ẹ̀ mo tù wá bá wa sọ abẹ́ ìdí kámẹ́ abẹ́ rẹ̀ ọmọ kanga tó ti dúró ti ṣe kú ṣe wọ́n ní bàtà náà ti àjọ àyè fún arákùnrin wọ́n ní kò sí tó kó ìra tó tó àjè òfin ọ̀gá Ayà tó wá tẹ̀lé òun náà ní ayà àti tẹ́lẹ̀ ọlọ́run bá ní pé الله ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق اعبدوا ايه، السائل اعبدوا ايه، السائل اعبدوا ايه، السائل وإليه التي حرم الله إلا بالحق ìtumọ̀ sí pé àwọn ìdí kẹ́ńtẹ́ tọ́lá wọn ti lẹ́sẹ̀ ṣùgbọ́n máa yà rẹ̀ tọ́lá wọn bá ti àmì lẹ́sí àwọn ọmọ ẹbí tọ́lá wọn bá ti léwọ̀ ẹgbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ àwọn wà lọ́lá wọn ẹni ọba jẹ́ ọ̀sá ọ̀sá irú ẹ̀mí ṣe ìlànà ti lẹ́sẹ̀ tàbí bẹ́ẹ̀ ṣe ẹ̀kọ́ àwùjọ ẹ̀sìn àwùjọ ọ̀sẹ̀ ṣe pẹ̀lú ní ìdarí àwọn nǹkan kan bẹ tí ẹni tí ìyàbá ti ó lè mú kí wọ́n ní ẹ̀rọ pa bí ẹni tó mọ̀ ọmọ pa ọkọ tó mọ̀ ọmọ pa ìyàwó ẹ̀ tàbí ìyàwó tó mọ̀ ọmọ pa ọkọ tàbí ọmọ tó mọ̀ ọmọ pa òbí ẹ̀ tàbí òbí tọ́mọ ọmọ pa ọkọ òbí tọ́mọ ọmọ pa ọmọ òbí tọ́mọ ọmọ pa ọmọ ọ̀rọ̀ pírí sí lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ mi sọ pé òbí tó bá pa ọmọ ẹ̀ gbọ́dọ̀ pa òun náà ló ti gbórégbé jù torí bá ti ọ̀nà ọmọ sọ́ọ́lá ọ̀nà lọ́sọ̀ bẹ́ẹ̀ ó ní pé láyé láyé tó sábẹ́ ìwádìí ìwádìí ẹ má pa òfin nítorí kọ́kọ́ mẹ́. àwọn ìwọ̀n ní gbégbélé bá ní sáà ti sọ bẹ́ẹ̀ wọ́n ní sáà ti sọ bẹ́ẹ̀ ni pé kì í sábà rọrùn kó kí ọkọ̀ mẹ́. àánú máa ń bẹ lọ́dọ̀ òbí púpọ̀. ṣùgbọ́n ìmáàmù wa máa ní àwọn ní pé ta ló pé òfin ó gbé ọ̀bẹ lé ọmọ lọ́rùn ó ti bẹ̀rẹ̀ rí rí à ah! ilé ìlú láàbọ̀ ẹ̀ka ni ilé ìlú jáde máa yẹ. ṣùgbọ́n ní ìgbóná mú ọmọ ìnìjì níbà lówó pé kó wọ́n gbé oògùn ilẹ̀ tuntun fún àti oògùn sọ̀ọ́lẹ̀ lásán lọ́lọ́ gbé lọ́ba gbé fọ́mọ àbá lọ́wọ́ mú dáa ló bá bá ń rìn jù bá jẹ́ láti ṣe àwọn tó lè rí bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn bá jẹ́ lè ṣàkíyàn ṣùgbọ́n tó lè pé fún ara rẹ̀ lọ́kẹ̀ tí wọ́n mọ̀ fún ọmọ rẹ̀ òdùwà lẹ́nu kẹ́lẹ́ tí wọ́n mọ̀ lórí ìdọ́rọ̀ ẹni yóò tó bá pa òbí tó bá mọ̀ pa ọmọ rẹ̀ òdùwà lẹ́nu bí ti ẹ̀ta ní ẹ̀pà rẹ̀ ó jẹ́ fún àwọn ọmọ ẹ̀ta pẹ̀lú ṣùgbọ́n àti irú ẹ̀ lórí wọn ò fi ń pọmọ wọn ṣùgbọ́n ọmọ tó bá pa òbí ẹ̀ tó bá kó nà rẹ̀ yìí láti ẹ̀rọ bàbá ọmọ náà wọ́n ní gba ah, kílódé tó ń fi àtúntẹ̀ ẹ̀ ah, ọmọ òbí nílá káyìí tó lè mọ ètò tí bàbá wà ọmọ òbí nílá káyìí tó lè mọ òbí kò tí yọ òun wà nínú ìrìn ṣùgbọ́n máa pé ìyá rẹ̀ ń ti tọ́ pẹ̀lú orí ọmọ yìí máa ń ṣe yahoo ó ní yahoo ṣe àwọn rẹ̀ bá kọ sí kan ilé yá kí ni ìjọba nínú ọkọ̀ ọmọ náà kan torí pé nǹkan dá lówó pọ́ ọ̀ ètò nìkan lọ́dá rẹ̀ lówó ètò nìkan ní bàbá ni àwọn tó so mọ́ bàbá pọ̀ ètò nìkan nìyá ni ètò nìkan ló nìyá àwọn tó so mọ́ yà pọ̀ wọ́n sọ pé tọmọ bá pa òbí ẹ̀ ẹ̀pà wọn ní ìṣẹ̀yà ṣùgbọ́n jẹ́nẹ́rẹ́lì ẹni yóò tó pa nínú ìṣẹ̀yà ní pé pápá wọ́lá fún kìrìkì sọ àyàtò ìyá olùsọ̀rọ̀ ìdíyàjẹ́ títí tí kẹ́ máa ṣe ìdíyàjẹ́ ní ọba pani pa ibẹ̀ tẹ̀lé ní wa ọ̀sẹ́ni kẹjọ pa ni ṣùgbọ́n mo pa ẹ̀yìn ọkọ mi ẹjọ́ rẹ̀ títí padà pa ni ẹ̀bá padà dájọ́ ẹ̀wọ̀n ọdún mélòó ó padà lọ́gbọ́n padà dé ọ̀ padà pa ẹ̀yìn nínú tẹ̀lé ìbánu ṣẹ̀ríà ẹ́ kódà ní ṣẹ̀ríà sọ́ọ́dé ṣẹ̀ríà sọ́ọ́dé ti pé ẹni ọba tẹ̀lé mọ́ ọmọ pa á pa yìí dájẹ́ ṣùgbọ́n pípa sí rẹ̀ yọjọ́ pẹ̀lú àṣẹ lápọ̀tà àwọn fámìlì ẹ̀ lọ́pàá àwọn náà fọwọ́ sí pé ìbá pa nínú ti ṣẹ̀ríà ìbá pa yìí àwọn ní ọ̀dọ̀ wọ̀lẹ̀. Ìgbọ́n bá ní ọ̀rọ̀ ti fọ́ ti fọ́ ánà. Ọlọ́bẹ̀ látọ̀. Ọlọ́bẹ̀ látọ̀. Àwọn àti ọ̀rọ̀ ṣíkú lè mú mi. Ẹni ni ó jẹ́ pé mo tó fi ní ààyè kéé páàlì ọ̀pàdàpá. Olùkọ́ tó máa ń kọjá túlẹ̀ nígbà. Ẹgbẹ́ ẹ̀ka túlẹ̀ nígbà pọ́ọ̀tù láwùjẹ ọjà ọ̀pọ̀lọ. Ṣídú ìyòwú ní làwọn pè ọjọ́ ọ̀pọ̀ mọ̀ mọ̀ pa á ṣùgbọ́n kọ́ mọ̀ mọ̀ pa á. Kí ni wá ti dájọ́ tiẹ̀? Òun náà ní ràkúnmí ọgọ́rùn tí ogún ti ti gbélé lọ. Ràkúnmí ọgọ́rùn tó gún ti ti gbélé lọ. Ilé ẹ̀ náà fún àwọn mọ̀lẹ́bí. Ìyá ọlọ́run ọlọ́run ọmọ ayé rẹ̀ pé wọ́n kọ́ kú kí lọ́wọ́ tó wà. ẹni yóò tí wọ́n bá paná padà wọ̀ sí. ọ̀kọ́ ti jọ àti ìwọ̀ níbi ìtọ́lá. wà ní sí ẹni tí wọ́n pààyàn ní àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n pààyàn. ẹni tó ní ìdarí ẹni tí wọ́n pa ó ní sùn ó jẹ́ òun ló ní sí ó láǹfààní ọdọ pé ẹ bá pa àwọn náà tó ti pa ohun tó pa ṣùgbọ́n àgbà tí yà lọ́wọ́ ẹ níyà ilé wa ni níyà tó lè mọ̀ gbọ́ ta wá mo ní ẹ̀rọ wa tó lẹ́kọ̀ọ́ níyà tó kú dẹ́dẹ́ èyí tó báyìí fún mi màálù tó ọ̀rọ̀ òrí màálù

òun ìpìlẹ̀ pé ìdíyàjẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ iṣẹ́ wà ní ìlúlẹ̀ kọ́ọ̀tẹ́ alìmọ̀tòrò ó ti àǹfà nílóyún pọ́ sí ẹjọ́ pa ìrìn àwọn yẹn nítorò àtúbápọ̀ ọdún àtúbápọ̀ àjíyà lọ́wọ́ àwọn fámìlì ti sọ máa lọ ayọ̀dá wọn láti fún ìpìlẹ̀ pé ìsìn ọ̀la ọ̀gbà níbẹ̀. Jọ́sí wá sọ yẹn, wọ́n sọ báyẹn, wọ́n sọ báyẹn, ó ti pè ìjọ ìjọ ìjọ ìjọ lọ́pàá yẹn ni yóò gba àwọn oṣù tí kìlẹ̀ rà ṣàfẹ́ ní ìtẹ̀tẹ̀ yẹn. Táwọn owó fẹ́ ṣàfihàn ní ìlànà mọ́ láti tún wà lọ́sọ́dọ̀ ọlọ́run wa sọ́tún ìdá àyà náírà tó bàtà nínú pa òun ò ní pé yọ́ fún ìyẹn títí ló jẹ́ o ohun tí ó yọ́ sọ́kùn lọ́mọ ẹ̀rọ olówó ẹrú tàbí pọ̀tẹ́ ẹrú bí àsìkò yìí yọ́ wá gba ìlú ti ìlú ẹsẹ̀ máa dà wọn. Wọ́n yá sí rẹ̀ ọ̀nà ọ̀sẹ̀ ti yá. Bákan náà, wọ́n yọ̀ ọ̀dà rẹ̀ yọ̀wọ̀ àti olè tí ó ń lò bàbá. Ìrọ̀lọ́ba sọ pé bàdá àdúgbò rẹ̀ kéde pa. Ọ̀pẹ̀ máa ti di fáà ti ti pàdé tọ́tayọ àyè méjì. tó ṣe pé fáàlì ti ti pàdé nínú àyè méjì ọ̀kan. fàlẹ́ àyè sí àti pé fàlà kọ̀kọ́ wọ́n ti ká ìbọn ní ẹlẹ́ẹ̀kejì a máa ń pè ní ìdìbọn alimọ̀tàmọ̀ sílẹ̀ ìdìbọn alimọ̀tàmọ̀ sílẹ̀ ìdìbọn mo ní lè ṣí ìdìbọn mo fẹ́ àti èyí tó gbà sùkúù kọjú èyí tó gbẹ̀rẹ̀ kọ́ àwọn àpè èyí tó gbẹ̀rẹ̀ wọlé àpè èyí tó èyí tó gbẹ̀rẹ̀ ṣẹ̀dá àpè èyí tó alábọ̀tọ̀ ah, rẹ̀ mọ́ rárá. Fàlà àdúsírí lápèlú fàlà àdúsírí sí fàlà àdúsírí sí ní kọ́sù láti ká. Gbogbo táwọn ọ̀rọ̀ máa ń wò nínú ẹ̀sìn takọ̀rá náà. Kò sí ohun tí mo ti ń kà lójú agbóyan ọ̀sẹ̀ wọn tọ́ pé bó ti ẹkọ pè wọ́n èyí lè máa gbà á ó sì kà á dáadáa ọ̀ èèyàn sá máa wọ ndc lóhun táwọn owó yẹ wọn wọ́n wo wọ́n wo ń bẹ̀rẹ̀ èdè bọ́ á ní mọ́ta mọ̀ sílẹ̀ ọlọ́run bá ń pé wàlẹ́ ẹ̀rọ ìṣẹ̀rí ìṣẹ̀rí Mata ko jiri jiri ke nígbàtọ̀ pa ilẹ̀ rí ó tù ní sẹ́n lọ́pọ̀ lọ́pọ̀ àríkù wọ́n wá fẹ́ pàájì ẹ̀yìn ajákùjákù Kìí ṣe pípa nípa, ìdí ìrìnkì sọ́tù wà. Ọlọ́pàá kẹ́kẹ́ sí ẹjọ́ ìlú sọ́tù ìmọ̀ ayé والنخل بالنخل ẹni bá báyìí ẹ̀fà ẹ̀fà mọ́ra wọ̀dà ayé ìlà ayé ẹni ọba fọ́ yẹn lójú ẹ̀kọ́ ojú tiẹ̀ náà ojú ọ̀tún lọ́fọ́ àbí ọ̀tún tiẹ̀ àlàáfíà lọ́fọ́ ojú méjèèjì lọ́fọ́. wọ́n lè ọdún náà bẹ̀rẹ̀ òkèlè kòtò. Etí ló dé ẹgbẹ́ ìdíje ẹ̀ náà. Wọ́n lè yọ. Irú ẹni nígbà ọlọ́run bá ti lé bí máa ń kalẹ̀ wọ́n máa wọ́n máa so ara lọ àkùrá ní ojú ká máa tòtúkà wọ́n lè dúró láti sọ bẹ́ẹ̀ ni wọ́n ti gbogbo ọgbẹ́ yìí ẹ máa wọ́n lọ ọgbẹ́ tẹ́nì kẹta darí ọgbẹ́ ẹ̀rẹ́ ìdí tí wọ́n di ayé ìṣẹ̀lẹ̀ ọgbẹ́ wọ́n dá ẹnìkan wá jẹ́ pé ó mú ọba ní kó rẹ bàbá fi àdá yẹn náà ó fi ní kàkà yìí pọ̀ jù kó láti irú inú ìlú bá wọn. ẹ̀mí ẹ̀ jẹ́ ẹ̀dá kiri jọ ládùúgbò ẹ̀yìn ọ̀dọ́ èyí náà bá wọn fún bóyá á àti táyà kùránì àti ká gbé ọmọ ní káàdì ẹ̀yìn èyí tó wọlé jùlọ àti táwà. òkè lọ́wọ́ sí wa òkè. lọ́wọ́ ìjọba ilé ìwọ̀n ìjọba ní ọ̀dájọ́ ọ̀bẹ lọ́pẹ́ yìí. bàbá wa ìjọba tí ó ṣe mú rẹ̀ wọ́n lẹ́nu ẹni orí wa kọ́ ìjọ wa bọ̀ ìjọba ìjọba ní ìdíkọ́ máa dá sí bá ìjọba ó lè bá fún láti wá gbogbo ìkápọ̀ ọ̀kan àkúnmí mẹ́wàá lọ́wọ́ ìkápọ̀ ọ̀kan àkúnmí mẹ́wàá lọ́wọ́ ọba ń ṣe kàkẹ́ lọ́ba ní wọ́lẹ̀ àkúnmí èrè lọ́wọ́ ẹgbẹ́ orí lóye mọ́ àkúnmí mẹ́ta iná ṣùgbọ́n lórí ẹgbẹ́ mú ní ìdálẹ̀ ó ti mú bí eléyìí náà àkúnmí máa ẹgbẹ́ ti dé láti bẹ́ẹ̀

jami kankan ìgbà wọn ti bá ti ń gbọ́ yẹn ní ìgbóná àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wàá ní irú àwọn ọ̀dọ́ yẹn òun náà ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lórí rẹ̀ àwọn tàbí ní ẹgbẹ́ àwọn ọ̀pọ̀ ọmọ yìí. ká lè má bàa ẹ̀ jẹ́ nìkan tá a fèrè létí. tàbí ẹbí ẹ̀ mọ̀ ìtì ìdíyà jẹ́ pé wọ́n nǹkan kan fẹ́lì kan wọ́n lè kú ọ̀nà o ọlọ́run ní pẹ̀lú tẹ̀lé níwá o yàrá kúrò àgbà èyí tẹ́ bá jọ ńlá káyì èyí tẹ́ bá jọ ńlá káyì ọlọ́run ń sọnù ara wípé wà láàjọ kúrò nọ́ọ̀sán lẹ́sẹ̀ ọ̀pọ̀ ọlọ́run ìjà Thank you. ẹ pa ẹ̀sìn èyí tọ́lá ọba tó léwọ̀ àyàfi pẹ̀lú òdodo nínú àwọn ẹni tọ́lá ọba tó lódodo bá lè gbẹ̀mí ẹ̀ nínú ṣẹ̀rí à èyí tó gbọ́dọ̀ sọ́wọ́ wa òfin àwọn òfin àwọn amòfin ṣẹ̀rí à tá a bá ń lo ìdájọ́ láyè náà ẹgbẹ́jọba àdúró níbi ṣùgbọ́n tó ẹgbẹ́ bá ti ń lò dájọ́ ẹ̀sìn wọ́n wàá lò ó ànábìnrin pé láyé ẹ̀sìn ìdáhùn وتتوب تحت يسبق عليه يشهد أن لا إله إلا الله مسلم بالجهل في وقته وعن محمد رسول الله كتب ذلك إلا لكي الكلام وكان كما على التجاهل نفس التجاهل إلى طبق الفتاة ألا بطر النفس أطعنا عنها tó bá jẹ́ pé bàbá ilé ẹ̀ lọ́bá wà nípò olórí ọmọ rẹ̀ wá páyì lọ́sọ̀ fún ọwọ́ pàdé yóò sì jòkó ní tó bá jẹ́ pé ọmọ lọ́bá wà nípò olórí bàbá rẹ̀ wá páyì òun ló sì wà nípò aláfẹ́ nínú wọn lọ́pàá bàbá òun náà yóò sì jòkó ní torí ilé yà ń pè ní alẹ́ pípọ̀ pípa kejì

torí pé pípa tó ní wọn lọ pa èdè fóun lọ́sà déédéé wọnú yàrá lọ fún bàbá rẹ̀ lọ́bẹ̀ bàbá rẹ̀ lọ lórí obìnrin lórí mọ́lẹ̀ ó sì níyàwó pé níyàwó ló fi ọmọ tọ́jú lórí ó sì níyàwó lẹ́yìn ìwé ẹni bẹ́ẹ̀ yóò tó fún bàbá rẹ̀ bàbá ìjẹ́ pé bàbá rẹ̀ lọ́wọ́ nípò rẹ̀ irú bàbá bẹ́ẹ̀ yóò tó fún nínú òfìṣẹ́ ìyá torí pé pípa yẹn à ń kó òun ní pípa àti àti ìlú ọtún lè hajj. Bákan náà, nípa àbíjẹ tó jẹ́ pípa àti ìjà lẹ́ka ìjà ilẹ̀ rẹ̀. Bàbá tọkọ ọmọ rẹ̀. A ní ní pípọ́ wọn pa wọn. Ṣùgbọ́n yóò fi bíyà. Wọ́n nípa yóò fi bíyà wọ́n lè fi lè. Ẹlẹ́ẹ̀kẹ́ òun náà ní alẹ́káfà ara. Wọ́n nípa oníṣẹ́ Ṣùgbọ́n yóò ṣe kàfà ara yọ gbàwẹ̀ yọ bọ́kù lọ́wọ́ yọ tàbí kọ́ gbàwẹ̀ oṣù méjì wọn tàbí kọ́ kóyè ìlú yẹ òun lápè ní kàfà wọn. ta ẹni tó wà lójú ogun ó ní òkú tí ìṣèlú yẹn ti ń lọ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọba tó sì nígbà ọ̀pá adélógún kò tó yìí ọ̀pá ọ̀pá án lójú ogun lọ́dún náà ti án náà wọ́n mùsùlùmí ó lè kó mùsùlùmí yóò gba oṣù méjì sí àwọn ẹni tó tẹ́tẹ́ gà ní yóò gba tẹ́lá. ṣùgbọ́n náà bí àlẹ́bí ni pé àgbọ̀dọ̀ pa ẹ̀ sí àgbọ̀dọ̀ pa mùsùlùmí tọ́gbọ́ lọ́mọ ọba gbọ́ àtàlẹ́bí ọ̀fun sọ̀rọ̀ àlùsọ́dá àyàtọ̀ sánú mẹ́ta tó pọ̀ wáyé ẹ̀bí tó máa pa ẹ̀ ẹ̀pá yìí wọ̀záàlì àlùmọ̀sọ̀rọ̀ wọ̀záàlì àlùmọ̀sọ̀rọ̀ àti alágbèrè kò níyàwó tàbí sí ọkọ kẹlẹ ẹfà ń níta àti pa wọn kò sí fáwọn aláàbò lọ́wọ́ ara wa ìjọba ìlú ló ṣe bẹ́ẹ̀ wọn sáré ní ìdí nìyí àtẹni tó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ tó ṣe rí jà nínú ṣẹ̀rí rà á èyí tọrọ mọ̀ lójú tó ipá rẹ̀ láwọn ti gbá mọ̀ dábẹ́ tó ń tẹ̀sí títí ń gbáyé lọ ẹgbẹ́ láwùjọ ìsìláàmù ọlọ́wọ̀n ìsìláàmù wọ́n ti wá sí tọmọ tọ́ǹtọ́ èsì lẹ́sìn ẹ̀sìn ló kún ẹ̀sìn yìí láàmú yìí ni ó mú délé láti ṣe ọtí ọ̀hún wọ́n bá ní lẹ́nu wọn ń ṣe wọ́n fílẹ̀ ẹ̀sìn ní twenty two hours three days wọ́n máa dọ̀kú sọ́ọ́ mọ̀ dájẹ́ wọ́n bá yẹ kí ni dájẹ́ ọ̀ máa kò yé mi o. <laughs> ẹ̀sọ́ tọ́ba tẹ́lẹ̀ padà sọ gbogbo tí àkọ́kọ́ tó ń pe lọ tẹ́lẹ̀ ti gbà ó ti bàjẹ́ ìròyìn tó kí wọ́n ti fà á ya àwọ̀ lọ́gbà wọ́n ti ya tọ́ba lọ ájútọ́ lọ múra ìmọ̀ye wọ́n ti ya ọ́sẹ̀ tẹ̀ ẹ́sẹ̀ ti padà lọ. ṣùgbọ́n tọ́ba ta fún jálẹ̀ pé àìní fẹ́ tó yé mi ṣe níbẹ̀ ètò sí lọ sí ìlú lọ ìtẹ́lẹ̀ tó ń pè ní lórí láwùjọ ìsìlámù náà ní wọ́n fẹ́ orí ẹ̀ kí ló dé sí láwùjọ tó wọ́n fẹ́ orí wọn pa láàmú ni pé irú wọn wọn ò ní sọ ìsìlámù wọn máa wọn lọ fẹ́ ìsìlámù kí wọ́n lọ yìí ètò ìsìlámù ti tayọ sẹ́yìn tó fẹ́ máa bàjẹ́ ọlọ́run á mọ owó owó kọ̀ láwùjọ àtàlí ń bẹ lọ́nà na pásítọ̀ àtàlí ní ìdílé kàtàlí máa ń fàyà tó kò sí na yà mọ́ ndị láwọn àìsà ìsáwà ní ayélujára yóò mọ̀ láàárùn ún jíjẹ̀ sí wà láàárùn ẹ̀ẹ́sẹ̀ ndị rẹ̀ ẹ̀dípa ọ tí wọ́n yọ nínú òfin ìṣẹ̀lẹ̀ yà. Ìwọ́ta àti nínú àwùjọ ìsìláàmù ara kálukú tó ń lóhùn. Ìgbésí ayé jẹ́ àti ìgbésí ayé jẹ́ ó pè wá lẹ́gbẹ̀ẹ́ kan ó fi àjọ wá lẹ́gbẹ̀ẹ́ kan. Nítorí ó pè wá lẹ́gbẹ̀ẹ́ kan ni pé wọ́n máa ń kú pírí fọ́ ààrẹ wọlé tàbí ọba ààrẹ wà ní jẹ́nà. Òrùlẹ́yìn kan tí ó mọ̀ ṣùgbọ́n kò pè wá lẹ́gbẹ̀ẹ́ bá pé òbí lè má lọ mọ́ mú bàbá ló wọ́n ṣe wọ́n jọ bọ́ nípa ọmọ ti fún ọ̀dọ̀ ọba ti lé ní etí yẹ ọ̀làǹfà ní ọba alátẹ̀tẹ̀ ní tọ́ba wo ti pè láti tó nínú àwọn ibi tí ọ̀dà ìwó pè láwọn ọ̀sán ẹ̀mí kìí ṣe ìjọba bẹ́ẹ̀ wọ́n ti ṣe ìṣe ìjọba ṣe gbọ́dọ̀ sọ táyẹ̀ ẹ̀rọ ìṣọ táyẹ̀ ìwọ̀n ló ń dọ̀ wọn nínú àwọn àǹfààní tuntun bẹ̀rẹ̀ ọwọ́ aláǹfààní ṣe ọláwọn àbúrò ìbábúrò rẹ̀ pọ̀ ju àǹfààní rẹ̀ bákan náà àtàrí ìṣẹ̀lẹ̀ sí ẹgbẹ́ náà ìsìláàmù àti wàá sọ̀rọ̀ ìjọ àlùfáàrí kò lè jà á ẹni tó yà pàtíkẹ̀ náà ìdí wa láwọn bá àwọn ọmọdé láti ìkéèké sẹ́ni tí ò sí ẹgbẹ́ ẹgbẹ́ mọ́ nínú Islam nílọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ o ìwọ ẹgbẹ́ ilé wa wo kó fi yẹ nípa o rárá o ẹgbẹ́ ilé òun mọ́ ni ẹgbẹ́ ẹbí lójú ẹbí lẹ́ ẹgbẹ́ tó tọ́jú tó lọ́jọ́ ìgbà Islam èyí lè ṣe é ó wá fún musa ṣùgbọ́n ẹgbẹ́ kan jẹ́ tí wọ́n gbé ọ̀rọ̀ yìí síbẹ̀ pé ó ti jẹ́ kípa ó fẹ́ kó jà ní ìlú àlùfà ìkọ́ni ní jẹ́mà àṣà ìkọ́ni ní ẹ̀tọ́ fẹ́ tẹ̀rẹ̀ àlùfà ìkọ́ni ní jẹ́mà tó fi yapa àwọn jẹ̀mà ebi jẹ̀mà ń fi ìlú ayẹ jẹ̀mà ń gbọ́ àwọn mùsùlùmí ó kú lájọ́ bẹ̀rẹ̀ làjìlá wọ́n dá wa lọ́sọ̀ torí pé jẹ̀mà ìlànà ó wáyé wọ́n bá tún gbé jẹ́mẹ́ ìsìláàmù méjì ọ̀fẹ́ jù a lè máa rá àwọn jẹ́mẹ́ jẹ́mẹ́ jẹ́mẹ́ lábẹ́ rẹ̀ àwọn jẹ́mẹ́ jẹ́mẹ́ dáàbí lábẹ́ rẹ̀ àwọn mílẹ̀ wà lórí agbọ́n àwọn mílẹ̀ ti tẹ̀sí ṣùgbọ́n tí mo sì ní láti gbogbo wa a ní ìdí ilé ìlú ilé ìpínlẹ̀ lábá ààbò ilé èyí tó máa darí àwọn mùsùlùmí láti àwùjọ àwọn mùsùlùmí káàkàtà òbí àìwá sílẹ̀ àǹfààní bọ́ọ̀lù ọjọ́ bí ẹni wọn àlè ilẹ̀ pẹ̀ ọ̀sọ́gbọ́n bá lọ́dọ̀ ọ̀sọ́gbọ́n ọmọ ìyọ́n máa wọ pé láǹfààní ibi tábùrọ̀ máa ń rí ní kàní darí wọn inú kọ́ wá darí wọn lọ́dọọdọ́ kó darí wọn lọ sí i lọ́wọ́ máa wà wọn. sani ń darí àwọn ń darí ẹgbẹ́ yìí sani ẹni tí ń darí ìjókòó yìí àwọn lọ́wọ́ òun náà wá sí sani pé táwọn ẹgbẹ́ yìí ti lójú ọ̀nà àti wọn bẹ̀ ní oko ìṣẹ̀lẹ̀. ṣùgbọ́n tí táwọn àti ìdílé ń gbá wá ní ọ̀gbìn ẹ̀lẹ́gbọ́n ẹ̀ tó bá fi ìlà ọ̀lẹ̀ tó fi ìjẹ̀mẹ́ òun ní oṣù nílẹ̀ tó wá dá wa. Àlejò ìsọ̀rọ̀ wa ọlọ́run kọ́ pé ìlú kára máa ń sòrò. sẹ́ẹ̀lì wà ní ẹni tó jẹ́ olùdarí ẹni wọ́n pa. tí ẹni tó bá pa ìtọ́jú ẹni tó ti lẹ́nu ìlú kára máa ń sòrò. ọlọ́run bá rẹ̀ gbé o ọlọ́run bá rẹ̀ wà ní ìyẹn ṣe. yọ ọ̀rẹ́ lọ́wọ́ lórí ẹni tó pa ìyẹn wọn yìí torí kò ní ìfẹsẹ̀ ìlú náà bá pa àgbè kódà lórílẹ̀-èdè tí wà yìí ní bá pa yẹn kẹ́ nínú àwọn òfin táwa ń lò ó tó ní kí wọ́n lè sáré mú lọ kọ́ọ̀tù ó bẹ mẹ́lẹ̀ sáré sì mú lọ kọ́ọ̀tù tó sájú ẹjọ́ sọ́jà kò bẹ̀rẹ̀ àgbẹ̀ tó wọ́n ti máa ń ẹni bá ti kọ́kọ́ dọ́hùn pọ́sọ̀ pọ́sà òun ni wọ́n kọ̀kọ́ gbọ́rọ̀ rẹ̀ ah, mo o ní mo pè yẹn o ní ìdìdàdédé pa títí àdékù mi tí ó bá fẹ́ pè náà ní mo tètè wá o <laughs> ìwọ̀n tó pọ́sù ti ìtawà ń lò ní pọ́sù láàmù pé pọ́sù láàmù ọlọ́run ìjọkùnrin ṣùgbọ́n bá ṣe ní pé ṣe táwa ń lò àwọn èkó ni wọ́n ti ju agbára ń kalẹ̀ fún wa ẹ̀yìn ẹlẹ́yìn tó ti tẹ́lẹ̀ àná àtẹ́kàtà ìlú láká ìwádìí rẹ̀ ti máa mú ó yẹ ìjẹ́ máa lọ ẹ máa lọ rí ti lọ gbogbo ọ̀la láká ìwádìí àti ti ìrìn ẹ lọ rí ti ẹ gbogbo ẹni ọba ń dá yẹn lọ èyí lẹ́ máa bá rò lẹ́ máa bá sọ ìdí ọba fẹ́ẹ́ kóò ní ọba ti dáa tó ó ti kó wọ́tọ́ ọlọ́wọ́ lórí ẹ lọ́sọ̀rọ̀ fún yẹn ẹni tó ti pè níjà òun náà lọ́sọ̀rọ̀ fún ara ṣùgbọ́n àwọn ọlọ́yà ló ti lójú ọmọ tó ń parọ́ lọ lé sọ́tẹ̀lé sọ́tẹ̀lé sọ́tẹ̀lé lójú ìgbà tó máa ń bàlá ẹgbẹ́ sí àyèkú àwọn olóògbé tó wá sí ni ò sáyè fún mọ́ ṣùgbọ́n àwọn kan ní ìjẹ́ pé ẹ máa gáìdì

ohun mi tọ́ba tọ́ba lè rẹ̀ lẹ́wọ́ ìkẹ́ ìgbà bíi tọ́ba lè fi bẹ́ẹ̀ fún ìwà tọ́ba tẹ̀ lọ tọ́ba ìkẹ́rẹ́ adájọ́ bẹ́ẹ̀ adájọ́ kẹ́ padà yí lọ́fẹ̀ ètò ìpàdà wa rí pé tòkọ́ ló mú jíjọ́ nínú máa ń ṣe bákan fún yẹn lọ́wọ́ sọ̀rọ̀ wọn sì léjì ọ̀bá tí a lè fẹ́ wọn sì léjì káàkọ́ Uh, ọ̀kan náà àwọn lọ́yà ó ní tó òun ti ṣe lọ́yà ní tó òun fi padà dá títì tó ń lọ fáwọn tó ṣe lọ bí mo máa wùlọ máa lọrẹ ẹgbẹ́ wọn lọ dá títì mo ti sọ ọ́ ah! oníbàárà wọn bá wọn pé òun kí ọmọbìnrin ìjọba rẹ̀ rí bẹ́ẹ̀. mo ti gbẹ́jì òun lọ kọ́ sóòlù ó ti kọ́ kí n à ń jọ lójú lẹ́ẹ̀ ó ti gé kọ́ọ̀tù òun ti bẹ̀rẹ̀ ẹjọ́ ọgbọ́ máa gbé àwọn ọ̀rọ̀ ti kalẹ̀ máa dájọ́ ìsinmi máa dájọ́ síta tó wá bẹ̀rẹ̀ nígbà ọ̀rọ̀ wa gbọ́ ọ̀rọ̀ lọ́yà táwọn ìwà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ àti olúwa ìlú ní ìdí aráàlú Màdámù ẹ̀fẹ̀lẹ́ ẹkú ìtẹ̀lẹ́ jẹ́ sí ọlọ́run kò sí ìtẹ́lẹ́ mọ́ ọ̀pá. Títí tẹ́tí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ alọ́ọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ òdì àrí tó gbàgbẹ́ wo ilé ẹgbẹ́ gbèsè pàtàkì pàtàkì pàtàkì pàtàkì lẹ́nu lórí lẹ́nu wọ́n fẹ́ jẹ́kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ obìnrin bá ní òun kọ́ lọ́wọ́ wa bọ́ra kò sí bàtà lẹ́gbẹ̀ẹ́ o òun kọ́ bàtà sí sálẹ̀ bàtà sí kò sí bàtà lẹ́gbẹ̀ẹ́ o olúwa ní kò sí bàtà lẹ́gbẹ̀ẹ́ ọkẹ́ sọ̀rọ̀ lẹ́ olúwa ní ohun tó bá fi mú yẹn tó bàtà fún ẹ èyí ṣe ní sí tí ẹ ń bọ́ bàtà òbí fún òní ohun tó ẹgbẹ́ pẹ́lú káwọ́ ṣe ń gbàtẹ́ tàbí alóbìn ní ọkùnrin yẹn rí pẹ̀lú lórí òun náà lọ ń dúró òun bọ́ bàtà ẹgbẹ́ yẹn kì Ọ̀dá yẹn ti tẹ́jọ́ mi, ọwá ni àwọn àjíta. Jẹ́kúnjẹ́kún lóbi yíwá bí wọ́n ìgbìmọ̀. Èpè ńlá, ní pẹ́tàkà, àwọn èèyàn ní wọ́n hàn nínú ọpọlọ wọn pé ah, ṣe yìí ah, ti jẹ́jẹ́ yẹn lọ́lọ́ náà ṣe bàjẹ́ ní sẹ́yìn agbámi làwọn ewu ni wọ́n mọ̀ kọjá rí pápárí làwọn èjì àrí làwọn ewu gbogbo adé lẹ́jọ́ nínú àwọn ewu àwọn kẹ́lẹ̀ tó dá ń tẹ́lẹ̀ ọ̀rọ̀ lórí ọjọ́ mú rẹ̀ ogún ọjọ́ mú máa ó tẹ́ o àwọn olùkà ń tẹ́lẹ̀ mú ọkọ̀ láti àwọn kẹ́lẹ̀ mọ́ ọlọ́ọ̀kọ̀ sí ọlọ́ọ̀kọ̀ tó mọ́ ọmọ tí wọ́n sáà fẹ́ sí wà wọ́n sáà fẹ́ tó ní ọ̀fẹ́ tó mẹ́ta ilé ní gbọ́dọ̀ tó tó báyìí ọwọ́ afẹ́ tó tóbi tó tóbi tọ́wọ́ bá ti jọ àmì ká tí wọ́n mọ ẹni rọ́ tí wọ́n mọ olódodo ń kálukú tá à ń sọ wọ́n lọ gbé mọ́tò àyè jáde mọ́tò àfẹ́ jáde ọ̀yá rú kẹtù wá wà wọ́n máa máa wí tẹ̀lé ní gbẹ̀gbẹ̀ tí bá wọ́n lórí tí ń tẹ́ pa ọ́fíìsì ní kẹ́ńbẹ̀ ọba tó ní sẹ́rà tí mo gbé wí kó sójú sí mi láyé kó tó kí n má àwọn èsè kàkàkàkà bẹ́ẹ̀ ni wọ́n ti sọ mọ orí tá à sọ yìí nígbà yóò yẹn lẹ́yìn wọn láwọn ò tún ṣe bí ẹni tó bí jẹ ẹni ọba jẹ ibi tí bá ti sẹ́yìn ló ti máa lò sọ ọbẹ̀ jẹ wọn jíjẹ wọn jíjẹ wọn jíjẹ wọn wọn lè ká lọ́jọ́ ìgbókòó tó gbogbo ìpẹ́gbó rẹ̀ ó ti sọ ọgbọ̀n jọ́dọ̀ ó ti ó ti rí gẹ́rọ ìsìn àà ǹkan tọ́nù kò ní nínú òfin yé àà ah! ẹ̀sìn ayé ìrìnsàkú kò lè fi jọ́gbà ṣe

lọ́yà kílàǹtì kílàǹtì lọ́yà wa ló ń jayé ọlọ́kọ̀ bá ti dáadáa bá bá mi àtàtà ilé ìwò rẹ̀ lára ìlà ọlọ́lọ́pọ̀ ọmọ ìgbà àbámá wúlò yìí ọlọ́kọ̀ bá ti dáadáa bá bá mi lọ́yà ṣe kú lọ́yà ẹ̀ẹ́sà ara ni àwọn atọ́ta wọ́n sọ sọ sọ àtàkì òògùn kẹ̀kẹ́ náà jọ ni wọ́n ò mú bẹ̀rẹ̀ ìjọba ní ilé oṣù náà ìjìyà ọ̀pọ̀ àtàkì òní ara mọ́tò ọ̀nà bá ní ìkẹtọ́ òní tó fún tí ń kọ́rọ̀ àtàkì ọ̀rẹ́ ọ̀rọ̀ àtàkì ọ̀rẹ́ ọ̀rọ̀ àbí tọ́lọ́ bàbá fi ṣe kò gẹ́rẹ̀ lóko ìjọba bàbá fi ṣàdéhùn kan lọ́nà ìwà bẹ̀. ìyẹn náà sì máa ń tún àwọn ọmọ ìyá wa wọ́n ló dùgbẹ́ jẹ́ wá wọ́n ka rúkà fún pápápá ìjẹ̀nà jáde ṣùgbọ́n bàbá ń bá yí tọ̀ lọ́dọ̀dọ̀rẹ́ lórí ilé ìfẹ́ bá ti rí pé ọdájú pé ti ní ìyí wọ́wọ́ ó sì lè jẹ́wọ́ láti gbá ó sì lè má ní ìdíbọn lọ lé ìjà ó wá wọ́n lára yìí kí àwọn ààrẹ lórí bóòlù agbọ́ lára lọ́tún láyé lára lọ́tún láyé lára lọ́tún láyé àgbẹ̀ náà ń wọ̀ wípé ẹni ẹni tí yóò lápọ̀ lápọ̀ lọ́wọ́ tájáde fún ẹ̀ nítorí pé yọ́ máa gbóná mọ́ yọ́ máa gbóná ti kó lórí ilé ó ní kíje à lọ́dún tún náà ọlọ́lọ́mọ yọ ọdún lóòrò láyé ó tún lè tẹ̀lé kí wọ́n máa kọ́ ẹ̀ ṣùgbọ́n bí ẹgbẹ́ òun náà bá mọ̀ pé kọ́kọ́ wọn ọ̀dà kí ní ìjọ kò ó èyí lè fi ní wọn yọ ohun tí wọn fẹ́ pè tí wọn pè nínú tí wọ́n yọ súnmọ́ owó ọmọ òrùka súnmọ́ owó ọmọ òrùka láti owó ọmọ òkúta tó ti pé pátá náà náírà ni wọ́n kó jọ èyí tó kó bí tọ́pọ̀ tó bẹ̀ lọ́wọ́ rẹ̀ náà ní twenty twenty náírà nígbà tí ara rẹ̀ àti bàbá rẹ̀ fi kú kú èsì ilé fifty náírà jáde kó lájà ṣe má sì jọ wọn sọ báyìí ni wọ́n sọ lẹ́nu pé ẹ má nà ẹ̀kọ́ èyí náà wà lọ owó wa wà láti kú torí pé gbogbo àwọn 1993 ìgbàgbọ́ yá 94 gbogbo ní kí ní kí ní àjáde 90 tó 90 dá sí ẹgbẹ́ 90 ní kanáà 1990 sọ alìmọ̀hẹ́ tó ń kí ní àwọn ọkọ̀ mọ̀ ní gbogbo gbá àti kẹ̀kẹ́ fún ní 20 náírà gbàmọ̀ àwọn ọmọ ìṣẹ́ ah twenty naira yẹn twenty comma five mo wà gbà yìí mo ra bọ́ọ̀lù tẹ́lẹ̀lẹ́gbẹ̀ mo ra bọ́ọ̀lù tẹ́fà máa ń pè ní ẹ̀kọ́ ẹlẹ́dẹ̀ mo ra ń bẹ̀ mo ra kọ́bẹ́kọ́bẹ́ mo ra ń bẹ̀ mo ra ẹsẹ̀ kílà máa ń kò àjẹ́ láì ẹsẹ̀ màdám mo rà á ọlọ́run mọ bó ní ti láti ẹ̀ka sí wa ọlọ́run ọwọ́ tí ní ara ẹ̀ka tó lọ́nà fọ́ náírà tàbí tí ti pèrè afẹ́lẹ́ lẹ̀ ní nígbà tó gbé jọ́kàn náà lára afẹ́lẹ́ lẹ̀ àgbà títí wa yìí ó kó sábẹ́ ẹ̀ka tó ta ẹ̀sìn báyìí òun ọkọ̀ sẹ́nu sàdéṣà tó gbóná ẹ̀sìn àbí kó gba mọ́ títí ẹ̀kú títí náírà àti lọ́ra tẹ́ bọ́ọ̀lù mi nínú twenty nine ẹ̀wá wò ní

bí sábà fẹ́ra jẹ ìlò nípa tí ká máa bá rí sí ìjẹta tó tún máa fi pọ̀ sí ìyẹn ọlọ́run bá fi sọ fún anú sóra ní ọlọ́run bá ní ọ̀dáta òwò ha ìṣirà ń tàṣẹ nípa ẹ̀ má lẹ́mẹ̀ẹ́ kúrò wọ́n máa ń ká lẹ́kọ̀ọ́ ní jẹ́ ẹni ọba jẹ́ lówó owó ọkọ̀ òwúrọ̀ wọn bẹ lọ́wọ́ rẹ̀ òṣèlú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọmọ nǹkan náà pàṣẹ rẹ̀ ṣùgbọ́n náà bá jẹ́ olóṣìlò ọdún náà fún mi máa rọ̀ tí bá ń padà tó wọ́n wọ́n òun ẹ̀sìn bí ilé yìí ti bá rí ilẹ̀ ọdún ẹ̀sẹ̀ ti dáadáa èsì tó dáwà jẹ ìpìlẹ̀ owó ọmọ ìgbà ẹ̀sìn bí ilé ti rán aláìnílò jẹ́ ìsìn bá ń rí torí tí o bá ní máa owó ọmọ yìí tí o bá ṣe fi ọmọ àjẹsẹ̀ yìí ọ̀yìnbá kò fi máa rò ọjọ́ lọ́nà tó bá dà ṣùgbọ́n wá gbowó ọmọ òwúta lọ́wọ́ tọ̀ nígbà tó fẹ́ lọ lé òwe tààrọ́ bá sẹ́lẹ̀ láti ọdún ìtúnú àwọn ẹgbẹ́ ọbẹ̀ rà sọ sẹ́lẹ̀ láti rà sọ ilé yálẹ̀ ẹgbẹ́ ilé ìgbà rà sọ

ẹni pé báńkì padà dé ṣe báńkì tẹ́lẹ̀ àwọn bàbá mú kábà wọ́n lè bẹ̀rẹ̀ nínú ogun gbogbo wọn lẹ̀ ó dà wọ́n lè gbé lára ẹgbẹ́ ọmọ ọmọ ìjọba ilé ìgbà wọ́n lọ́dún lóbìnrin ẹ̀ bá wó ní ẹ̀lóbìnrin ọjà ẹ̀lọ́bìnrin ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ nínú wọn bá kó tún ó lọ́rọ̀ rẹ̀

tó irú owó bẹ́ẹ̀ tó ló ti ṣe ìdá kan ní ìdá márùn-ún ló ti dára zakati ìdá kan ní ìdá márùn-ún ẹgbẹ́ tí wọ́n ti fi tẹ̀ ó ti dára ṣé ti fi tẹ̀ ti fi tẹ̀ ṣùgbọ́n ká ẹgbẹ́ sáǹkì padà yé yá nítorí o ló ń lọ sáǹkì wọn lé kúrò lọ ẹgbẹ́ máa bá ẹgbẹ́ máa bá ń gbà sọ́wọ́ àwọn olèrò fẹ́ gbájọ̀ káwà gbá lọ́wọ́ tí ó tún ti di gbọ́n àwọn olè nílọ bá wọn báńkì rẹ̀ ìfọ́tẹ̀ ìtẹ́lẹ̀ kò ti bá ọwọ́ ọmọ òkúta wọ́n fẹ́ jẹ́ àti lẹ́nu pé káta àkójútó ká má ti bàtà bàtà ọlọ́run kọ́ pàṣẹ kí wọ́n sọ pé ayé wọ́n حتى يبلغ أجله لا تقربوا المال باليمين أما يسمى هو أوروك إلا أحسن طيب طب يبقى كده ترجع إنه لقد لا قضى حتى يبلغ أشده إنه يخرج دك أول ما يبلغ أشده ẹ̀wọ̀dá láyé pẹ̀lú ìdàgbàlẹ́ ọ̀rọ̀. Ìgbówó náà ẹ má ti kó owó ẹ̀kọ́ òfẹ́ fún díẹ̀ lẹ́yìn. Pé lágbájá owó tí àwọn ọ̀gá rẹ̀ ti yá rẹ̀ ìfẹ́ gba hundred thousand. Wọ́n náà máa lọ sí ilé lẹ́gbẹ̀ẹ́. Lágbájá ìlú mẹ́fà ìfẹ́ rẹ̀ hundred thousand náà. Gbogbo wa ló ti padà sí hundred thousand. Tí wọ́n ti fọwọ́ ọkọ̀ mi, tí ọ̀pọ̀ tó ti tó hundred thousand ó ti náà ìbéèrè rẹ̀ ní ìgbàlágà ní ọpọlọ orí ìgbàlágà lára ìgbàlágà ní ọpọlọ ẹ̀dà lẹ́kọ̀ọ́ ẹ̀dà ní bó wọ́n ti ń so wọ́n wọ́n ti ń sọ̀rọ̀ ìgbàlágà ní ọpọlọ lọ. wọ́n kọ́kọ́ fún lówó bí ẹ̀ka náà èyí gbogbo owó olùkọ́ máa ń gbé wọ́n gbà pé ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ tó ní ilẹ̀ ọwọ́ lọ lówó lọ́wọ́ tó tún adarí ten million twenty million forty million hundred million fún ẹ̀lẹ́sì lè wọ́n ọmọ bẹ́ẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ bàtí ní oge ẹ̀rẹ́ àwọn ọjọ́ gọ́ọ̀mẹ́ntì skul àwọn tó máa ń lówó lọ́wọ́ lè jẹ́ ìlú yóò máa tẹ́ bàtí bàtí ojú kò sí sí ìdílé aká ìrada ìwé wọn sábà ní ṣùgbọ́n ìwé yóò jẹ́ pé àtúnṣe ni fún ọmọ tẹ́kọ́ ní ìlú ìgbẹ́fẹ́ kọ́ ní ìlú àbẹ́fẹ́ kọ́ ní àkáǹtì ẹ̀wọ̀n kọ́ ní ilé ọ́fíìsì àìwọ̀n làǹpẹ̀ àbẹ́ ń kọ́ láwọn alájà ẹ̀wọ̀n lọ gbé àwọn tó lọ́nà lọ́wọ́ àwọn tó ní àkáǹtì rẹ̀ ní ìgbà àwọn ọmọ ọjọ́ ìdánilẹ̀ lọ. Ṣùgbọ́n wọ́n lọ sí wọ́n ti kẹwa, wọ́n fi nípa tó tó ìdúnṣe ẹ̀ṣìn ọkọ̀ ojú omi. Òun wà lọ sí ilé kẹ bílíọ̀nù, ọmọ sẹ́kọ́ndì sùn. Ẹ ti bá yé ẹ̀jẹ̀. Torí pé lẹ́kùn làákà ìrẹsì tó owó lẹ́sẹ̀. Àwọn owó tí ìwà tó jẹ́ pé bá padà wọ́n tó pa àrẹ báyìí yóò máa jẹ́ pé wọ́n mú ìjọ ní ìlú kan tó dá mẹ́ta owó dá tó ní ìlú kẹfọ́ kan tí wọ́n mú ìjọ ní ìlú kan òní máa jẹ́ gbọ́dọ̀ bá jẹ́ péré bìlíọ̀n bẹ́ẹ̀ bìlíọ̀n ọ̀ ọ̀pọ̀lọ̀ rẹ̀ bẹ̀ owó rẹ̀ dábẹ́rẹ́ àwọn tó tún máa wà ní láti ní wọ́n sábà kéwì ní wọ́n máa ń kéwì wọ́n sábà kéwì kíjà ti bá ń kọ́ ọmọ tó ń fẹ́ ìgbélé tẹ̀sí ó lè máa lọ mú àwọn owó látàwá ṣùgbọ́n àwọn tẹ̀sí òkè yẹn ti sọ́ra lọ́sẹ̀ lánàá fáwọn bàbá láwọn lò wí èyí ti ká máa lò wọ́n àwọn ìyá ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà wọlé wọ́n ti máa wọ̀ kọ́kọ́ ìwé tó bá fẹ́ tọ́lákẹ́ padà wà lọ sùkú ó wá padà pàdé ọ̀pẹ́pẹ́ sí rẹ̀ ìkẹ́ ìkẹ́ tó ṣe kí á yá mi. lọ́dún tó jẹ́ wà ní orí nù. o ti wá rí bọ́lá òjò ní wọ́n yá bẹ́ẹ̀ lọ́wọ́ àti sùkú lọ́wọ́ àwọn àpàtó òjò orí orúkú lọ lọ́dún tó lè rí ìdí wọ́n yá bẹ́ẹ̀ lójà bò. wọ́n ti ti tètè òní eré tó fi jẹ́jẹ́ àwọn tó ń ní sílẹ̀ wọ́n tẹ̀sí wọn sọ pé this is our local uniform if you want to come to our school dress properly wọ́n tẹ̀sí wọn jẹ́jẹ́ lọ sí wọ́n tún wá fún náà sí ọmọ wọn ṣe wọ́n tún lọ pé báwọn fi pa á tó ṣe ìjàgbá yìí yọjọ ọ lọsùn nígbà gbogbo wà nílé sáré tàbí wà lọ́wọ́ mi sùn for message one ní mọ́wọ́ àtúndọ̀ ọ̀hún tọ́lọ́ ní kéde ìlú ìgbà ilé mọ́mọ́ bí làwọn ṣe kò yé mi o ní ẹ̀fẹ́ mọ̀ kò bọ̀dá mọ̀ mo nílò àtẹ̀wò mo sọ ọ́ dọ̀rọ̀ ìmọ̀ rà lórí tàbá wà láti ẹ̀ṣẹ̀ báyìí títà ilé sọ pé jẹ́rẹ́rẹ́ bí mo fún bá ọ̀nà tẹ́lá yìí ní ìgbà bọ́ọ̀lù bẹ́ẹ̀ lẹ́nu kọ́ mo kó mi ra ìrìn ìyá tí ìmọ̀ ń jẹ lè yá bọ́ wọ́n lè bẹ́ẹ̀ lè pa lórí àti tí bá ń gbé kékeré fọ́ọ̀kì báyìí yóò wọlé jáde ní ìmọ̀ wà sí rọ̀ àwọn àjẹ́ kẹ́kọ̀ọ́ báyẹ̀ ọmọ òbúdọ́ rẹ̀ lọ́n yọ báyẹ̀ agidi gbogbo yẹn pé mẹ́ torí tó bá wọn ti gẹ́gẹ́ sí àárín ní àwọn tó gbé wá àwọn làwọn ìṣèlè ní wàá mọ̀ tó ti máa lọ́gbọ́n tẹ̀rẹ̀ lọ́gbọ́n tẹ̀rẹ̀ lọ́gbọ́n tẹ̀rẹ̀ fẹ́ẹ́ tó ti gbádùn díẹ̀ láti lé wọn lọ. ó jẹ́ pé ìbẹ̀rẹ̀ sí ẹni ọmọ ìyá wa ti wọ́n bá fi àwọn ṣúdẹ́ǹtì ilẹ̀ tó bá ń pe wọ́n ti tẹ̀lé ayé ara wọn ká ṣúdẹ́ǹtì ayé ara ẹ̀ bá ti wà pàtó lórí ìjọ fifteen sixteen seventeen èyí máa ń sún ilé yẹmẹyẹmẹlẹ yóò máa ṣe yóò máa ṣe gẹ̀ẹ́gẹ̀ẹ́ máa gbé máa gbọ́ wà láì máa ṣe ojú máa máa gbé wọn wá ṣe wá ṣe fún yẹn ó ní ìtumọ̀ ó sì dé pa ọlọ́run kò ṣe dáadáa fún ẹ̀yìn ọ̀kan wa. ọlọ́run wa sọ fún mi ẹ̀mú àdéhùn yẹn àwọn ohun bí ní àhùn bá ń pè ní àhàbì ọlọ́run bá tó wà áwùjọ mi ẹ bá ti àdéhùn ẹ̀wùjọ ẹ̀wùjọ àti ẹ̀mí lọ́wọ́ bá bọ́ ó ní àwọn àká ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ àti ẹ̀mí ọlọ́run bá pé torí bí àdéhùn ọlọ́run bó ní ẹni ọ̀sán ní ìgbàgbà yìí tó ń tẹ̀ àdéhùn ní ẹ̀rọ wáyé ìyí táwọn ti láàárín wáyé èyí tó fi máa ń ṣe fọ́kọ́ ń bẹ èyí tó ọmọ náà ń ṣe fọ́kọ́ òbí rẹ̀ ń bẹ èyí tó rẹ̀ náà ń ṣe fọ́ rẹ̀ ń bẹ èyí tó ọ̀gá ah! máa ń ṣe fún ọmọ bẹ́ńdẹ̀ èyí tó ọmọ sẹ́ni fún ọ̀gá rẹ̀ bẹ́ à sẹ́ńdẹ̀ káwà iṣẹ́ ọ̀nà tó bá ti fi náà ó sì mọ̀ bí rẹ̀ ọ̀nà ìkọ̀ rí ìdí wá kẹ̀kẹ́ ọ̀gá òkú ti sọ pé láì lọ́ta àwọn gbọ́dọ̀ dé iṣẹ́ ká bẹ́ẹ̀ yìí ń tàbí ọkọ̀ tí mo gbọ́ wọn ló ń tẹ̀lé wàá ń kò kẹta pátá sọ olórí tọmọlẹ́yìn àwọn olórí wa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhùn ó tẹ̀ pé ìyẹn ń ta abẹ ńlá fún ọ nínú ìjámọ́ ó tún pọ̀tọ́ ń tó sórílẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ọ̀pọ̀ tó ń ṣe tó ń ṣe torí pé kèsì ní tọ́wọ́ dàbí àwọn tí ò ní di orí pọ̀ bọ́bá tó wá bẹ́ẹ̀ ṣe é náà àwọn tó kọ̀kọ́ dúbà ń bẹ obì lè rí ṣe tó ọ̀fẹ́ ṣe dúbà kò ní jọ lọ òfin sáà ń tó lórí èdè yóò fi wáyé pàmò sí gbẹ̀ndẹ̀ yìí bá a ṣe wọ̀ ọmọ òtún ṣe gẹ́gẹ́ yìí ìwọ̀n náà dé bẹ́ẹ̀ òtún lè má ti tó lábọ́ sí ìwọ̀n gbé kalẹ̀ àfikà ṣe ń jẹ́ ó ní bàbá tó ti ké ní wàyí lá tó ń mẹ́wàá tọ́lá ọba ní wọ́n rẹ̀ ọ̀nà àbí méjì tọ́ àmà àgbọ̀gbọ́lọ́ ọmọ sọ lẹ́sẹ̀ rẹ̀ ẹyọ ká àti méjì àti pẹ̀lú wàhálà ewu ọ̀nà wáyé tọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá aláṣẹ máa ń tẹ̀lé tọ́lá ìlú wọ́n ti parí ẹ̀ wọ́n ti gbowó ẹ̀ talọ́gbà tálámù tálámù ló ti wà lọ́wọ́. wọ́n á lọ bọ́ fẹ́ wájú ẹ̀ bóyá bí tó kù sí ilẹ̀ bóyá bí tó ọ̀dọ́ ìpàdé mẹ́rin. tọ́lá wọn bá padà bá bẹ̀rẹ̀ rẹ̀ àwọn aláwọ̀ kí lọ́wọ́ á báyìí. ọ̀yà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọ náà bá ti gbọ́dọ̀ tó ń bá ti gbọ́dọ̀ jẹ ní ìjọ bá tún ta ìjọ náà bá kó owó wọn bá dé náà wá lọ́wọ́ àti jẹ náà lọ́wọ́ ilé ìlú ìjọ ní ní fi ń bàjẹ́ ọlọ́run nìkan ló lè rọra sọ àwọn tí pẹ́ẹ́lẹ́ náà mọ̀ pé ó ti wà ní ọ̀dà mùsàmà kò náà yìí dáadáa ní sẹ́ni gbogbo wa la bóun ni wọ́n wá ti da ìwà aláwa wọn kálukú mú owó ìwà àwọn àkọ́kọ́ náà kẹta padà wọ pé owó àwọn ọmọ náà gbà ní èjì ìwé àtàwádá àwọn náà ní ìfọ́ wọn yà sọ nígbà tí a ṣe tí ó lọ bí ìfún kọ bí ìfún ni ó kọ́ ní kò wọ́n lè jẹ́ ọgbàdà mọ́mọ́ sọ́nà ìjọba ọgbàdà pé gbogbo mọ́ bá ṣe sọ tí àwọn èrè ìjọba jẹ́ sí tó bí twenty five years tí ọba fẹ́ sí ìjòkó yẹn ìjọba làpá. àwọn tí ti máa sábà tó kọ àwọn tó kó bó lórí èyí ti dà èyí sáwọn èyí ti ilẹ̀ àwọn fifty lóò ṣe ní máa bẹ̀rẹ̀ fifty lóò ṣe. ẹ dàgbà àwọn fifty wá sálẹ̀ àwọn adákọ̀ọ́jú lórílẹ̀-èdè yìí lórílẹ̀-èdè náà bá dá ibẹ̀ ẹlẹ́gẹ́ ni àwọn yóò ṣe bá dá yọ́ bá sì bàjẹ́ àwọn yẹn náà ni ó lò àwọn yẹn náà ni ó ti wọ́n wá ń ṣe ní kí ìpépò lórí lórí lórí ìjà èyí ti òdì ní gbogbo àgbàdì àgbàdì àti àwọn ìjìyẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbọ́dọ̀ ní bẹ́ẹ̀ náà wá ní àwọn ẹlẹ́sìn wọ́n gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tó gbogbo ọjọ́ bá máa ṣe ìdáhùn gbogbo ojú wo pé ìwọ ni wọ́n pa wá láàrín àwọn ẹlẹ́sìn ní ọgbọ́dọ̀ wò bí ẹ ti wọn náà òun ni wọ́n pa wá náà láàrín àmúdọ̀mọ́ tẹ́jẹ̀ ṣùgbọ́n wá pẹ́ẹ́tán pàpà nílò àmùsùlùmí àkóòsì ohun torí pé ẹ̀sìn ní bàbàrà lọ́dọ̀ ọ̀tí wa gẹ́gẹ́ bọ́lá wọn ti wù wípé òun ọ̀já wa àtìjẹ̀ náà àti ọmọ ìdí ilẹ̀ ní abúlù káwájọ́sìn ìyẹn ló yóò mú láyà wa ọ̀dá wọn tí máa sọ pé ah, orílẹ̀-èdè ìjọba ló dá ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ọmọ akọ́gbẹ́ lójúlé bá lè sílẹ̀ torí tó wọ́n mọ́ bẹ́ẹ̀ sílẹ̀ ẹ̀sìnkẹ́ òun náà ni free thinker nínú pé mú jẹ́sì kẹ́kẹ́ dájú ẹ̀sìnkẹ́ lòun náà nínú àwọn olùgbà ní ló dé yẹn ṣùgbọ́n láti fún ẹ̀wọ̀n àkọ́kẹ́ wà Ọlọ́run bá sọ báyìí náà yàtọ̀ tẹ́lẹ̀ pé ìdá Thank you. A òun ló ṣe lèdè wáyé nínú ọ̀pìdé náà ìlú ka àdínáhùn ọ̀rẹ̀ òkú ليوم عظيم يوم يقوم الناس Ọlọ́run bá tún tó sí kí ọlọ́run ọmọ apá àwọn olùdíṣù nínú ayà nínú ṣúra yìí. wọ́n á ó èdè bẹ̀rẹ̀ àfẹ̀mọ̀ bóyá tí yóò bá sáájú àtọ́sáájú yorùbá ṣùgbọ́n àwọn èdè tí yóò ní yóò nínú àwọn èdè ìpìlẹ̀ èdè tó pìlẹ̀ ní pìlẹ̀ àwọn àfáàjì èdè olóògbọ́ jẹ́ pìlẹ̀ àkọ́kọ́ sáájámọ̀ sọ wọ́n fà á dára àwọn ọmọ ọmọ ṣùgbọ́n lórí ànẹ́bí wa ní alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn pé àwọn ọmọ ànẹ́bí mú mẹ́ta níbẹ̀ ni èdè mẹ́ta ti jáde àwọn èdè mẹ́ta yẹn ni èdè mẹ́ta àfihàn kò sí àwọ̀ bí àgbẹ̀ lẹ́yìn èdè mẹ́ta yẹn èdè mẹ́ta padà ti méje nínú méje wa ní àrọ̀ bí àpàdà wa bẹ̀ true ìdí òláti láti bí èdè méje èdè padà ti twenty one láti ilé ẹ̀jẹ̀ tó ti ṣe ní one lọ́padà kò lọ sí fifty láti fifty kìíníkà ọ̀padà ní one point kìíníkà gbogbo one point kìíníkà ẹ̀jẹ̀ lóyìnbó mẹ́ kò sí ní ìṣẹ̀lẹ̀ alára níta ìrèlè ń ìṣẹ̀lẹ̀ kí lè dé ń bíi wá àtẹ̀lẹ́ tó kó fún àwọn èdè yẹn ọwọ́ àtàwọ̀jọ ọ̀sọ̀ nílé rẹ̀ pẹ̀lú ọwọ́ àtàwọn ìdílé ìjọ nígbà àwọn èdè tó tó sájú ní àwọn ìdí àwọn tọ́ọ̀bù àwọ̀bíyà ọ́ọ̀bù àwọ̀bíyà nínú rẹ̀ wà ní ìgbà tí ló ọlọ́run bá ní pé wọ́n á kú àwọn èèyàn àdìkéyì làwọn pè ní kílò kílò àdìkéyì àtàwọn pè kílò ẹ̀pẹ́ kílò ẹjọ́ pé ń tẹ́ bá kílò ẹjọ́ pé ìdá kílò tó kọ́ lè fún méjì lábá ń pèlè wọ́n tó wá mú sí ìdí rẹ̀ wá ìdá kílò tó nígbà tí ẹ bá wọn òṣù wọn ẹjọ́ pé wọ́n sì mú bílẹ̀ sísà wọ́n sì mú bílẹ̀ sísà ṣùgbọ́n tó bá jẹ́ sísà iye jẹ́ máa ti ṣe fúrù wọn aṣọ ilẹ̀ àti bẹ́ẹ̀ lọ wà sí ẹ̀wọ̀n o ilẹ̀ fi tọ́sí ìmùsàkì pẹ̀lú tẹ́kùrù tó tó pé ilé ìfà wà látọ̀ wọn wọ́n bá ní pẹ́ká látọ̀ ó fún fún ọdún jù wọ́n tẹ̀lé jù wọn kọ̀ ọtí ní kù òun náà ti ṣe pàtẹ́lẹ̀ ọ̀gá rẹ̀ ti jọ gbogbo àwọn tí ìgbé jẹ́ fún mọ́kà ẹnìkan náà lè jẹ́ pé ó ti lé ní ó kù ní báyìí à yìí bá sọ fún ní o títí ẹ̀yẹ tí bá fẹ́ yóò kù gẹ́gẹ́ ní kí n sọ fún ó sì lè dé ọmọ Bàbá sábà máa ń pè ní ẹ̀kọ́ wa pọ̀ ọlọ́run bá pọ̀ ń jẹun. Wọ́n apèrè bọ́ọ̀tì tù ní ẹkùn àti mòbí bọ́ọ̀tì. Tó kọ́ ti mọ̀ pé báàbá ìpè ń bọ́ọ̀tì fún wa Alásọ̀mọ̀ ọ̀dọ̀ títí, ẹ̀rọ ìsìnbáyà ìjọba ọ̀pọ̀ lẹ́ẹ̀kẹ́ ní èyí dájú ó fún lọ́mọ ní ìlú fọ́sù ọba tí tàbí wọ́n tó tọ́jú wọn yóò lè fẹ́kò gẹ́ ìdáyógù wọ́n bá nílé òkú sọ nílé òkú iye tí wọ́n bá nílé òkú sọ apálá tí àwọn asọ̀rí máa ń ká àwọn asọ̀rí máa ń ká ọ̀gá alásọ ní òkú mọ̀yẹ́ ọdún tí ẹ̀sẹ̀ ìjà tẹ̀yọ́ jẹ́ يمسك المنظمة والجميع المهم وزنوا بالاقتصاد المستقيم تقولون لازم وانت المستقيم تقولين لا دع ذلك قولوا له لكم ẹni tí ọ̀gá bá gbé ẹgbẹ́ àtọ́kùn àti àwọn ṣàpèjúwe tó wípé òkúta wà. tọ́gbà ètò jẹ́ pé irú ẹni bí ọ̀gá ti rò pé àwọn tó bá ní ó fún ẹni níjọba ní ẹgbẹ́ ní owó yọ máa lọ yọ máa yọ máa ń sọ yí pé ọ̀gá ò ní ń já ọ̀tẹ̀ lọ́mọ pé á òun gbé náà ṣùgbọ́n táyé fáwọn míì ọwọ́ wù mí kò wù pé kọ́ kò ní kìí sèmi lọ́ bá sọ. Nígbà tí ẹ bá rí báyìí

òní tọ́sí ọ̀gá òní tọ́sí nítorí ọjọ́ fún kẹ́ ní ẹ̀sùn ti dẹ̀rẹ̀ ní kíní kẹjọ ọ̀rẹ́ kọjú náà ọ̀gá òní ní òwúṣẹ́ ọlọ́run ní pé wà á sán láti òun ló wá da lọ́sẹ̀ tí ó gbé sí ẹ̀mọ́ sílẹ̀ sí ọ̀rọ̀ pẹ̀lú á ẹ̀fà sí kọ́ mọ̀ nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀sìn oníṣáyà bẹ́ẹ̀ ni ẹ̀sìn ọlọ́run wa sọ sẹ́yà tó tẹ̀lé pé wàdà tẹ́lẹ̀ ìdómà ìdómà. إِنَّ اللَّهَ pé wọ́n á pẹ́ sí i. Má tù ú. Wọ́pọ̀ jẹ́ kí àwa dòdì ọ̀kọ́ wọ́n á pẹ́ sí i. Láàyè ìdí láàláyà láàláyà. Má tù ú. Ìdí ọ̀pọ̀ tó tó. Má tù ú máa lẹ́sẹ̀ lẹ́kẹ̀ẹ́ yìí lórí ohun tó ọ̀bá tí wọ́n pa láti lórí lórí rẹ̀. wọ́n máa wò pé bóyá kó ti gbọ́dọ̀ ohun tó ọ̀bá tí wọ́n pa láti lórí lórí rẹ̀. torí pé tàbí ìtọ́ ń tà ń gbọ́ wà lè bá sọ̀rọ̀ àti ẹ̀rí ohun ń rí wọ́n ní kó àti ọkàn àwọn olùmọ́ pèpè wọ́n ní àlẹ́ àpè torí pé ń bọ́ bàtì rẹ̀ nínú ọ̀kẹ́ ní oṣù wa ọlọ́run wá gbé ìpìlẹ̀ rẹ̀ wá wọlé fún wa mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ló lè jù nínú oúnjẹ pé tọ́lọ́run bó fi ìdájọ́ sí ó lò lẹ́ ìta ìta gbogbo ẹ̀ ló jẹ́ pé wọ́n béèrè nípa rẹ̀ àwọn olùmọ́ ní pé nínú àwọn ayà ní ọlọ́pàá máa ń lo sábà wọ́n ni a ti sọ tó wá ti wá ń jáde mú gbọ́dọ̀ náà ti wá ní o ṣùgbọ́n gbà tí wọ́n ti wá ní mú wa tó kí ló tó wọn bá máa ń sábà lò wọ́n ni a ti sọ nínú sábà wọ́n ni a ti sọ ṣùgbọ́n sábà bíbélà ni ó mú wa ó ló ní hikima ìtòkí ní hikima ni pé etí èkejì ojú wa èsì ìgbésí ó ti máa tẹ́ kíni o máa ń gbà táwọn ẹ̀bá pọ̀ tí ń sọ̀rọ̀ níbi níbi kí ọjọ́ àjọ́kùn bẹ̀rẹ̀ sí ìlera lọ́wọ́ tí wọ́n sọ ṣùgbọ́n jù ojú lè rẹ̀ òye ká yóò sì dé ojú orí nǹkan tọ́pọ̀ ọlọ́pàá fi sábà máa ń gbé wa lọ ní ọ̀pọ̀ ṣùgbọ́n bí ìgbúlà àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ọ̀la yọ etí òfin wà òfin pọ̀ hàn mo bẹ̀rẹ̀ pa etí òfin ìlú òfin gbọ́ orin dípò òfin àtàwọn ọba ọ̀gbọ́ púpọ̀ yẹn mo bẹ̀rẹ̀ pa wọlé bàtà ìrí yẹn ti ń ka pọ̀ hàn. ìyẹn wọ wá ìyẹn wọ ẹjí ìtàkùn á ìyẹn fi wọ kọ́tọ́dá ìpọ́pọ̀ yẹn ń wọ ìwọ òfin wọn kẹ́tọ́dá òfin òkú àtàwọn lọ ni wà lọ ilé ẹ̀fọ́ tó òun ló òun ló kúdú ìdájẹ kàkà gbogbo ẹ ni wọn béèrè gbogbo ẹ wọn béèrè nípa àkókò ayé àti tẹ́lẹ̀ lọ ní. wàlá ẹni ìfọyà ìlú ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ọ̀nà bàbá àwọn ọ̀rẹ́ Thank you. Ọlọ́run ní kò wà láti ṣífẹ́ àwọn ìmọ̀ràn ha máa rìn lórílẹ̀ nírìn kẹjá, nírìn tàùntù, nírìn fàáàrùn, máa rìn bẹ̀rẹ̀ ọjọ́ mọ́ṣù. Tọ́bà máa ما منين فلكل عباد الرحمن الذين يمشون على الأرض حولا ويقالوا ولو كان الذين يمشون على الأرض حولا ثم بعد ذلك إنه هذا يسمع ولا تمشي في الأرض مرحا ما يريد ìrìn ta ní ó mú mi máa ń nàkà láńtà kọrí pọ̀dà áwùdọ̀ ọmọ pé gbogbo bàbá ti rí ọmọ rẹ̀ ó lè ó lè palẹ̀ yá ilé ò lè yá ó ti rí ọmọ jílẹ̀ tó àtiwọ́ ìpì ìpì ọ̀ ilé ẹgbẹ́ sí àwọn ọmọ ẹgbẹ́ òṣùgbẹ́ ولن تدخل السجارة الأولى ثاني واحد طبعا طبعا طبعا طبعا طبعا له فيكون يبات كسنة أكيد الله بالله yẹni tó gbogbo àwọn ọ̀rùn táwọn yẹn máa rí yẹn lórí ọmọ àti tọ́ àlẹ́lẹ́mí ọmọ ajá má ọba ló ń rìn rẹ̀ ọ̀ lè ta ẹ̀ ọ̀ lè jáde akẹ́nu orí rẹ̀ òde kúrò ní Gbogbo ká sọ̀rọ̀ alábàá láti di wá لا تقتلوا أولادكم خشية إملاق دبتا tẹ̀lé àdéhùn máa jẹ́ kí ó wọn ní ó pé má sì má sì ó síbi ohun tó nímọ̀ nípa rẹ̀ sì má rẹ̀rìn táwọn kú táwọn kú gbogbo ẹ̀mí ayẹyẹ kó lò dáadéka ìyára méjì gbogbo ẹ̀ pátá ká méjì àìjà ọlọ́run bá ń fi àwọn ayé yìí ti dá wa lẹ́kọ̀ọ́ sí ìrọ̀lọ́run bá ní ìlàjọ́ ní ọlọ́run tó ṣe ìlànà láti máa ṣe ìwádìí àkọlùkọ olùkọ́ Thank you.